number worst. anybody tó bá fẹ́ obstruct wa obstruct that person we turn that person to a religious proverb ten seven. possible. I know what I want. Mi ò kì í ṣe bẹ́ẹ̀ mi ò lè fẹ́. Your life ends today. Àwọn akéwì kan máa fi ń sá màlúù, wọ́n ti fi sá yín buried ìsàkà. Ah, ah, kí ló dé kí là ń wá torí ojú ogun náà. failure to do so it will cost you what you don't expect and what is it. strongest won the race no retreat no surrender. kí ló ṣe ẹ̀yin olóṣèlú tó pẹ́ tẹ́bà tí rí kíjàmbá máa ṣẹlẹ̀ kẹ́jẹ̀ máa ṣọ̀pá ara yóò kí balẹ̀.